ilé àtàwọn ará rẹ̀ àtàwọn sọ̀kábà rẹ̀ àmìtẹ́lẹ́ wọn bá kó sànú àwa náà tó láwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àwọn àjẹmọ́lá lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọdé àtàwọn wa láìsọ̀ ti rà kí àtà fi ti dá lẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní òní àni alqawlu fi ala kitab at-tawhid àlàyé tí ó ti wá láǹfààní lórí kíra bàbá wa Muhammadu شيخ الإسلام في أفاوى محمد صالح بن أسلمين في شرع أوري أنا لسا لأنوضع nípa ẹ̀kọ́ tó ń kọ́ àyí wọ́n pa jùlọ ẹ̀kọ́ nípa ìmọ́láwọn nípa tawhid ẹgbẹ́ oní àni òṣòlò bí oní àni ìpìlẹ̀ ẹ̀sìn oní àni àpẹ ní àkídà oní àni àpẹ ní ìmánì ìgbè okùn tí tawhid ń jẹ́ nìyẹn ó di yé wa àkáǹtì wa nípa nípa ìpín tawhid sunna mẹ́ta tawhid rububiya tawhid asma wa sifat tawhid uluhiya bí tí a ń kà lọ́wọ́ láàrin ìwúrọ̀ yìí òun náà ni tawhid asma wa sifat أقال بسم الله الرحمن الرحيم فالواجب انتظرنا يعني أن نؤمن بما وصف الله وسمى به نفسه في كتابه مجموز لبضي ويالي أبو الله يقول قرأ عنه تلالي حاجة كتابه كريم كتابه يقول كتابه ويالي كتابه يقول كتابه ويالي كتابه ويالي كتابه ويالي كتابه ويالي وعلى لسان رسوله صلى الله عليه وسلم látòrí aha òjíṣẹ́ láti bọ́ ọ̀nà méjì tàbí kíkọ́ ọlọ́wọ́ ọba àti ókọ́ ọlọ́wọ́ ọba nìyẹn ẹnìkan olóró yín ọlọ́wọ́ ọba tọ́lọ̀sí tó bí wa ẹnìkan olóró yín ọlọ́wọ́ ọba ara rẹ̀ nke ṣe rí mi ìṣẹ́ ọlọ́wọ́ ọba lóbìnrin yín àti ọlọ́wọ́ ọba tó tóun ga kọkànlélẹ́fẹ́ أما في سخوفه سبحان ربك رب العزة عما يصفون من يلوبا ويتبقى وقرأت يعني ذكر العزة عما يصفون لوبا مجبوب بسيطة لكم لوبا بديرو كسيطة لوبا بسيطة لوبا لوبا قرانيك كما تقولين كاين ليني إليني كفى فالواجب علينا قال واجب أن نؤمن بالغصب الله وقسم به نفسه في كتابه قرانيا مو عقيدة و بقوة نكتب قرب مقاطي كما سيروا يراني ويوتوا يدوا كلاري وعلى لسان رسول صلى الله عليه وسلم أشكر يا ها أجيشيري كي ولا ولا ولا كما با من غير التحريف لا يتكلم في التحريف بكل شيء كذلك بي قلوا في قلوة الإسبانية ó di wà látàtí ìkòtí ọwọ́ ìran ara wọ́lá tẹ̀kìyí ìfòfinwé ìfìkan ìfòfinwé báyìí ló ṣe rí báyìí ló ṣe rí wọ́lá tẹ̀mṣe àbí ìfìjọ kankan ọjọ́ báyìí ọjọ́ báyìí eléyìí ni àkídà alùsùnà wàjúmọ́ nípa tọ̀hídì asma wàtútọ́ọ̀dì هكذا قال شيخ الإسلام ابن تيمية وغيره من آل العلم bí àfáà wa ṣẹ́kọ̀ọ́ islam ló díkà sọ nìyẹn àtàwọn ẹlòmíì náà nínú àwọn tá a fún ní má bìlẹ̀ tààríf nùsọ́ọ̀sì tààríf mabi nẹ́fì kọ́lọ̀ kùjú báyìí nẹ́fì kùránà bí tàbí àdínkù sára di yìí lọ́jọ́ èyí tó kọ́kọ́ fúlàjù àwọn àṣà ìra lọ́gbọ́n sọ ní sùgbọ́n fún mi pé wọ́n dá àrọ̀bùkà wọ́n mẹ́làkú sọ́fà sọ́fà wọ́n á ní àlọ́ọ̀bà gangan ní òde wọ́n ní wọ́n já amúrò rọ́bù kẹlọ́ ní òde wọ́n ní tàhárí fi já àrọ̀bù ká wọ́n ti pé amúrò kú bí wa alùsùn náà sọ pé wọ́n já ọlọ́ọ̀bà ní òde yìí yìí yẹ̀lẹ́ ìdíjáàlì ìdíkọ̀ yẹlọ́ ọ̀bà kí ní kí ní wà lóde ọmọ wa di ara ọ̀ wọ́n ní bí kankan. مجيء يجري يليق بجلاله سبحانه وتعالى تتلوبه bó láti àmọ́lọ̀ sí rí lẹ́sí kàbẹ́sí ìṣẹ́ òun هو سميع بصير خذ يوا وتعطيل المعتقد إذا أرى أو أكيد أو تخييس الكفة من كان أو أنه كفة يروين تمثيل في الكفة كان في بقى أدرى وكذلك لبقى وري هنا سفرين إلا أنه أخص من التكييف هو يصير هو أفتجع بالتكييف له كل مصر مكيف يقول لك وين اسمه شيرينو ولا ولا على كلامه بزوجين ثلاثة ما في واحد بينك فيجب أن نبرع على عقيدتنا أن من هذه الأمور الأربعة ورأي نلوي وعفوا كل ما كنا تمام يعني التعريف وتعتيل وتكييف وتمثيل وديوا وغناني بالتعريف بعد علينا كلهم كان التعريف هنا إلى التعويل الذي سلكه محرفون هناني من يرى تعويل كان يرى هو بيكون هو ما من صوت الصفات بالناس أو الناس kíkọ́ ọlọ́wọ́ba bí aláàtàkàlá rẹ̀ pé ìdàlẹ́bí náà yóò bá yí òun lọ́wọ́ إنما الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فلو يو فلو ni àwọn tó ń bọ́lọ̀ bá bí àdéhùn mọ́jẹ̀mù ọwọ́ ọlọ́run bá wà ní ojú ọwọ́ wọn àwọn àṣà ìlà ń ní àwọ̀ ọlọ́bùkọ́ lọ́wọ́ ó tààtì ìtọ́lọ̀ ọlọ́run wọ́n á ní ti tààrífẹ̀ kíkí ni ìjọsùnlá agbára a sí yé wa ọlọ́mọdé ló kọ̀rọ̀ yé wa láti sọ̀rọ̀ ayé rẹ̀ dandan o sẹ́mu wa fúnṣọ mu alu tahawil àwọn kan sọ̀rọ̀ àwọn ní alu tahawil káwọn ṣe yọ̀rọ̀ ní ajẹ́rẹ́ tilif ndẹ́sẹ̀ tilif masalakalabi salafu turkutu o sí ní rọrùn ìjọ ọ̀sán gbà yẹn lálẹ́ ní fúlọ́s ilé ẹ̀mí ọmọnìyàn sọ́n fúru mi nìkan bí tahawil kì í nífẹ̀ẹ́ tó pé wọ́n ti ṣe nǹkan wọ́n ti ṣe nǹkan tó pé wọ́n ti wà. لكن أنا من بارد حروف القول ليه وان بيعد وراهم بالتعويل لهم سي تزيني إلي إن الأكبر تسوية حتى لا ينفروا منه مبع حكم به وحقيقة تعويلهم فتقول له جراما التعريب خني كل جئية تجي هو صرف اللفظ عن ظاهره وانا كتب يرى كل تمارك كتب واحد يدل على تجمعني قدرة الله فنقول هذا صرف إن دل عليه دليل صحيح ليس بالتعويض بمعنى الذي تريدون لكنه تفسير هذا بشيء رهيب إن دل عليه الدليل الصحيح يبقى يمكن الدليل دويه فليس بالتعويل بمعنى الذي تريدون لكنه كثير هذا التعويل عن التفكير دلوقتي النبي صلى الله عليه وسلم عبد الله بن عباس رضي الله عنه مع الإسلام عبد الله بن عباس من الله وفقه في الدين وعلمه تعويل تعويل دعاية تفسير أنا تقول سين وما سبقع وما سجادع وسين سمن قد تفسيرته عبد الله بن عباس رضي الله عنهما أو إبراهيم bíláàbíláà bá ti jẹ́ ọkùnkùn sílẹ̀ wọn gbogbo wọn sọ pé àwọn ọmọ ọkùnkùn sílẹ̀ lágbàáyé ìdílé ni pé àfá ní inú ọ̀rọ̀ pé ọ̀pọ̀ àwé onáà ni tẹ̀sí ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni irú ẹ̀ ni àdúrà àti àníbi ìjọba ti fi ìdílé àti ọ̀bá ní aláwọ̀ fàkí òfin dé ọlọ́wọ́ máa yí ìpèsè ilé wà á lómọ̀ tàwé ìlú kọ́lẹ̀kọ́ ní tàwé àìtẹ̀sí ẹ̀ wọ́n á ní ń bolú jẹ́ akó ti sílé wọn ìlú olú tó ti tó jẹ ara tó ti sílé wọn lẹ́yìn àwọn ni wọn mọ nípa sílé jù nílé mọkàlì mọkàlì sí lábìlá ibùdó abáàsì bí kí ni akó ti sílé àwọn ọmọ nǹkan sílé jù òní madina àkọlọ àmì bẹ́ẹ̀ ibùdó crab ní iraq àkọlọ àmì abdullahi masoud bẹ́ẹ̀ àwọn alẹ́ kí ló ń sọ yọ mẹ́ta bí sọ fúláìsì nìyẹn ìṣúgbé bẹ́ẹ̀ kàtíyọ̀ ní mọ́ta abdullahi bin abbas rabi allahu anhu alhuma ní madina bayu bi rukab ní iraq ti ní abdullahi bin mas'ud ó gbé wa ọmọ wa báyìí wọ́n bá gbé kò sí ìdí sí èyí ìdàpọ̀ bí nàìjíríà ni àwọn èèyàn fẹ́ wọ́n pọ̀ sínú ìdíkùn kaduna wáyé ìlàpọ̀ ẹ̀kọ́ gómìnà rahimahullah ó rí wa ìgbéwà ẹ̀rí ẹ̀rí ìgbàgbọ́ ti tó yẹ ìgbàgbọ́ ó tó wálẹ̀ yìí tó wá pé ilé tu ṣẹ̀rí ajá ìdáwùtara wọ́ra ètò ṣẹ̀rí á ìkàdúdà ó ń gbọ́ ọlọ́sẹ̀ fara wálẹ̀ wá darí wálẹ̀ yìí wájọ kí wọ́n tún bá tẹ̀lé ìrìn àjò ìgbàgbọ́ ní سمعت الشريعة في الزنفرة رأيت الشريعة في كدولة كل ما بقوا في الشريعة في الزنفرة مش لا لا كل ما بقوا في الشريعة أقول الشريعة لي قبل ما تبي الشريعة كل كان راوي بخاف بخاف كل كده ايوه كلام وارد الزنفرة هو دي بقى هذا اللي هو كان درس كوي كنت جاي لو كده رجعتا ده هو كل كل كل كل كل كل كل كل كل كل كل sallallahu alaihi wasallam ó lè ló gbé àwọn sáfù àwọn alka alka ọtí ó sì lọ rí ọmọ ilé àpẹẹrẹ ilẹ̀ Yorùbá ó ní orí àwọn kan ti pẹ́ àti ìta lọ bàtà jù ní ṣé láwọn ẹ̀sọ́ kú ju gbọ́rọ̀ lẹ̀ òkú wọn mọ̀ tí ẹ̀rí àkè ìdí àgbòrò kàbẹ́mẹ́rin wọ́n ní wà gan ó yà wà nù yàrá kan lónìí ló fẹ́ràn nígbà nígbà ẹ̀kọ́ ni ọ̀pọ̀ bá la orí wọn abálẹ̀ tó tán lọ́dún náà kún bẹ̀ ní jáde àrò òjà lílẹ̀ ẹ̀kọ́ ni náà ọlọ́run kò sàrọ̀ àwọn afáyẹ̀ ni ọlọ́run kò bá kẹwẹ́ kó bá bẹ̀ wọ́n lọ́wọ́ fa in lọ́dún jùlọ alẹ́ ìdàlẹ́ tí ọba tẹ̀rí fún pé a báyìí ọ̀rọ̀ kò ní àyè rẹ̀ nìyẹn fa àwọn láyé lọ́dún tọ́lú bí a tọ́rí kan ẹ̀rọ àwọn tó tẹ̀lé ojú ọ̀rẹ́ ìtọ́ sọnù fọ̀sọ́rù ìdúrónà ti fọ́dúnláfin ìtàrí wọ́n tó kọ́rọ̀ ní fífà máa ń ma tí ìjẹ̀rí kàtọ́lù wọ́sọ̀nù fọ̀sọ́rù fi tọ̀ríkì mọ́àfisàn tọ̀ríkì àhàbùsúnná wọ́n jama'a máa ń tẹ̀lé ojú ọ̀nà kí tí yàtọ̀ sí ojú àwọn ń tọ̀ríkà báwọn ní bídà yìí mú ní àwọn náà tẹ̀lé súnà mo mọ̀ pé ìtẹ̀lé súnà záì ilẹ̀ kíkọ́ nìkan ìtẹ̀lé súnà àkídà òun darí bùbá ńlá nǹkan ibi tọ́rọ wọn yóò dé òun sọ wọn pé ìtura dé mọ̀ ọ́ wọn ti dẹ́nu ọ̀nà ẹgbẹ́ àkídà yìí kọ́ lójú ọ̀nà kí ẹran tó dé ẹgbẹ́ mẹ́rin rẹ̀ kọ́ ìtura ọ̀nà tó dé ní báwọn wọ́n mọ̀ كل المضاف أيوة نعم قال لا يمكن أن يوصف يوصفه بأهل السنة والجماعة ليه أقول سيسي كاكو من أهل السنة والجماعة سيسي فعليه لا يمكن كشيسي أن يوصفه بأهل السنة والجماعة الإضافة تقتضي التسبية نسبة تقتضي تسبية أجرين كان عربي فأهل السنة ẹgbẹ́ àwọn alùsùnà mùtàsígbóná ní súnà mùtàsí wọn ọ̀fi tara súnà ni ìyáná mo ti mọ sí kúnà bìhà tí wọ́n dì mọ súnà tí wọ́n sì kúnà bìhà súnà wọn dì mọ kó wọ́n bá ṣe alùsùnà kan olùsùnà alùsùnà wọ́n ti dìgbà kí ló ṣe yìí kó إمام هذا إمام أحمد بن حنبل اسمه إمام أهل السنة والجماعة أو يعني توكي وتسمى توكي من صلى خلف مبتدي وحال صلاة هو مبتدي رأيكي من صلى خلف مبتدي تبقى كل يوم بدي عليه يوم جو يوم كم أو كم يوم كم تلما تي وكم بلا كم أو كم بعد كم بعد كم تبقى زي ما ماني أكيد في كل قاتي قوم قوم آه أنا بدي عليه أبغى أشوف وقت جديد بدي عليه ọdún yẹ ọmọ mọ́kìrún bẹ̀ ọmọ àti ọmọ ọdún mọ́kìrún rẹ̀ onírun rẹ̀ ọmọ àti àwọn ọṣẹ́ rẹ̀ ìmọ̀ amọ̀dún amdal nípa àwọn sọ̀hábà ńláńlá ọkùnrin lẹ́yìn òbí ta ọdún àwọn àwárí àwọn oníbíjà kọ̀kọ́ láti yí Islam àwọn sàbíyà kí lẹ́yìn rẹ̀ ọdún yẹ lóyún Buhari ẹ̀rí bẹ̀ sọ̀lá tó ti mọ̀ kí bẹ̀ wọ́n tó ní àwọn tó wá àwọn ọ̀ọ́ وفي يومي والمضاف إليه فلأنهم متمسكون بها ودون هو لا ليس بمتمسك بالسنة أولا يوم السنة في واحد فيما ذهبوا إليه من شهر دول تشين ولو بأخونا وأيضا الجماعة في العسل نعم، والجماعة طبعا أهل السنة الجماعة يعني في العسل ماذا؟ الجماعة كان يعودون في الحلمة وبقوا غير متبعين يا راعين ṣe ni wọ́n tẹ̀ wọ́n papọ̀ lórí ọmọ orí wọn fàṣírí kútùbí ìdáàfẹ́ nígbà ọ̀rọ̀ wọn àwọn mú pọ̀ bẹ̀ ìṣẹ̀lẹ̀ àkọlù tó wọ́n ìtura bí kọ́lápù ní àtà ilẹ̀ káàdù omi yẹ ti lóun bá ti lóun ọmọ tura ló nafsi nafsi ọmọ ti kọ́ra wọn fúnra ara wọn kọ̀dúkàlà sáré àtàwé àlọ́ àkọ́rù الطحاوي الله سبحانه عن الغزالي أقبل الغزالي وهو ممن بلغ زلة علم الكلام إمام غزالي أديوكي أديوكي أديوكي نجرى ما ذروة النجوة في تعليم مبائن علم وعطاء يعني كتير الله يقول علم الكلام ما فلسفة أديوها إمام الغزالي بيه أقوى ولو فاتفاني ومن كان يخشة الإسلام báyìí kò bí kò sí àlà ìfọ́sí tó bí fọ́tíkà rẹ̀ ọba ìlú àdíwájú ó ní wà wọ́n á ń sọpọ̀ yọ́ lọ pé kàláàmà ní ìdàkára olùsọ́rì bí nílá ọmọ aléyìí alùkàlà ní àkọ́tọ̀ inú dọ́lẹ̀lẹ̀ wọ ọ̀pọ̀ ní kàláàmà ó sọ̀rọ̀ kan ìgbàm gazali sọ̀rọ̀ yẹn ìdàkára olùsọ́rì ìbá ka ọ̀rọ̀ ìgbà bọ̀ yé bí nílá ọmọ ẹgbẹ́ má aléyìí alùkàlà ìgbà gbogbo táwọn ní pásítọ̀ àtijọ́ yẹn ní làkàtà mistakes kò yọ ìpínlẹ̀ àti ìyàgbọ́ nítorí ẹ̀ẹ́dẹ́sí àwọn ẹ̀wọ̀n tí ilẹ̀ ilẹ̀ fi jọ wọn làkàtàlà àti dàrú ọ̀nàmù lẹ́sọ̀ aláàbẹ̀ yìí láti mìíràn láti mìíràn amúrẹ̀ ọ̀rọ̀ tó rí kò jíra wọn ọ̀rọ̀ wọn gẹ́gẹ́ ni kò jíra wọn àwọn ilé falsafa kára rázi wọ́wọ́ mi nùrù àṣà èyí ọ̀kan náà wọn àfáàgbà wọn náà wọn fọ́sọ́bà wọn pẹ̀lú ìmáàmù razi nígbà wọn lójú ọ̀nà fọ́sọ́bà ni pé ní hayatu ìdáàmù àkóòlù ìkàl wọn àfẹ́rù sáájú alẹ́mí na dọ́là gbogbo wàhálà àṣàkè wọn lọ pé ó ní hayatu ìdáàmù ìkó kúnyẹ tí ó rí di náà ni àkóòlù ìkàl ó lọ́dún kó wọ́n so olókùn balẹ̀ kó wọ́n so okùn ẹ̀gbọ́n pàbùmá. Wọ́n ti gbogbo wàhálà tí wọ́n ṣe في الأمرين العالمين جاءوا إلينا ذلك جنب الجديد بس دون أرواحنا في واحدة من جسود من جسومنا كل أميوة أميوة أوان وحدة أوان دمو نمراوا وكانت ديانا عبدا وبلاء بين في الدنيا وان هم في الدنيا ديانا إلى إقبالاني والوبال في عبد الله وراءه ونستفيد من بعثنا طول الأمور ده نقول في حواسي أو فرصة الجوي ولم نكن نستفيد لا ننفع لك من بعثنا للبعث في أمورنا سوى أن جمعنا في كيل وقالوا أولا كيل وقالوا نعم. لنا كان أنا ما أقول فتبع راضي من سرعي gbogbo wàhálà wa ká lọ náà jẹ́ ọmọ náà gbogbo ẹ̀ zero six seven kí wàá ní ti gbogbo ẹ̀ fún àlùtọ̀ kó ní gbogbo náà kí làwọn káàlà náà ni kò sí ẹ̀ka tó darí rẹ̀ ó di ìgbà tó ọ̀pọ̀lọ kí ni ìgbàdílé nǹkan tó àti wàhálà lórí àdó عملت طريق القلمية ومناهج الفلسفة الفلسفية كنت عملت برنو kọlábíyà ìdílé àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ mọ̀nà ìlú fàlsífíyà àti ìdẹ́kọ̀ọ́dà àwọn onífẹ́sọ́fà fàmárà àyètò à tẹ́sífì àlèyìn máa gbé kòrè ògbé kòrè ògbé rárá àlèyìn kòlà yẹ́rùwé galíyìn bẹ́ẹ̀ ni kò lè gún kìí kẹ́ni gàmú mẹ́ yóò ká kúrọ́bù tórókù ọ̀rọ̀ yìí kó ní kí ikra fi isbati kó fi rilẹ̀ nínú tíra lọ́ba arrahmanu ala arfi tawa ọlọ́wọ́ ọba náà ni ọba arrahman wà lórí ìtẹ́ọlá àtúgbò àmẹ́ ìtẹ́ọlá ń bọ̀ àmẹ́ nígbà ọlọ́wọ́ àmẹ́ rí pé ilé es article ní ìtọ́ yẹn ọjọ́ ọlọ́wọ́ ọba ni ọ̀rọ̀ tó dá ìmá àtẹ́ǹdì àbí ìmá àtẹ́ǹdì gan lọ ó di wa ẹjú ọ̀lẹ́ máa ń dúró wà wọn ìdáwà nù kálọ́lọ́ òsì ní ẹ̀mọ́ ní ẹ̀sọ̀ nìyẹn ó rí eyín ní àwọn kila wakalu ni kila wakala ọlọ́mọ sọ̀wọ́nù ọlọ́mọ yaani fa abudu wakarafi nafi ètò ọgbọ́ tó ti rẹ̀ wọn tó kọ́ lọ́wọ́ fi pé lẹ́sìn àmì iṣẹ́ òní kò sí àtijọ́ ọlọ́ọ̀ba wọ́ wọ́lá yóò ètò nàbí í ilmẹ̀lì kò sí kan káfí kò sí ìbọn mẹ́rin kọ́lọ́ọ̀ba tán yaani wọ́n á ń fa ọjọ́ pé àfiwé pé àfijọ ọlọ́ọ̀bà kò sí ọ̀rọ̀ ń fa ìhẹ́lẹ́ tó bí i england bí ẹ̀lọ́ ìfọ̀kọ̀ wa gbé ìhẹ́lẹ́ tó ọlọ́ọ̀bà e tán nàìjíríà bá gbogbo kí ni à ń kọ gbogbo màrífàtì ìgbàdàrú dáadáwò ìgbàdàrú dáadáwò yìí mẹ́mùrà ń tọ́lọ yóò rí táwa náà ìlú pa ìkúpa ìlú ìlú pa ìkúpa ìgbẹ́gbẹ́ ìkẹlẹ̀ ọ̀sán àwọn ìbálò àwọn ọmọ náà àwọn tó kànáà máa da ìkó wọn da ìkó ni wọn kájú bá wọn da ìkó ni. na straight ọ̀dọ́ tó mọ̀lọ́kọ̀ọ́ ní kókò kọ̀ọ̀kan ju mọ̀lọ́kọ̀ọ́ lọ́ba náà ni kí ọmọ àdúgbò ọlọ́ba kọ̀ọ̀lọ́ kọ̀ọ̀lọ́ lónìí Quran odilẹ́ni one thousand four hundred forty years tó lọ sọ Quran kalẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lágbàáyé lórí sí lórí ìmọ̀ ní àbáyé mazalik àmá àwọn kan ti ti change ó ti change ó ti change àmá náà ìmọ̀ Qur'an tí ń sàtẹ́lẹ́ tó ń sọ ìtẹ̀nìká bá ń sọ pé sáyìn nípa òkun nípa odò nípa òkè nípa atẹ́gùn everything kọ̀wá sí màkàn lónìí bí mo ti tó yẹn ló gbé technology ti tó yẹn tó bá change tó wá ní à ah, ń tí kò bá ń sọ ní ọ̀nà yẹn kò kò ní four hundred four hundred six hundred kò kò ní bẹ̀rẹ̀ mọ́nìí كما في لمة ما في لمة الشعور عليه وسلم إن عادكم يجمع خلقه في بطن أمية أربعين يوما نتحسن كده وكما كده الجاء الجاء الجانين وكوية وفاتي لزيك دي يو عنياته يكي بشاقة يو دي الجاء شو gbogbo àwọn ọ̀tá àtàwọn dàbí ìṣẹ́lẹ̀ nínú nìsí gbogbo àwọn ẹ̀kọ́ tí wọ́n lórí kò wá ní kò gbogbo ara ìdílé four months ni wọ́n tún bá pèsè ìgbà yẹn three months ni ayé jọ́hún àwọn ọmọ àwọn ni àwọn ayé jọ́hún tó bá bímọ kalẹ̀ ọmọ ẹ̀ tó yà ju ojú tó tó tẹ̀lé jọ bí ọjọ́ ọjọ́ ìgbà àwọn ènìyàn ti bá yìí náà wọ́n ti ràn ojú ní agbẹ́gbẹ́ àlejò àgbọ̀yò wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ ní kékeré nípa àgbẹ̀kọ́ ó ní wa ní ká kékeré kọ́ ní mo sá fọ ẹ̀yọ́ ọlọ́wà bí wọ́n ti ń bí wọ́n ti ń alọ sí àìsàn fọ́ sí sí alábí títà sí láti mọ́tí pẹ́kì rífà alábí kàlà wá sí alábí kàlà láti ẹ̀kọ́ ìsọ́sílé wọ́n sílé wọ́n lè sàfíṣẹ̀ fún ní wàhálà yìí ló ní kórè àgàdì ìdílé ìdílé mọ́ ìtọ́jú kó sàfíṣẹ̀ fún ìtọ́jú kàlẹ̀ nà wọ́n wá ní wọ̀n ọ̀rá mọ́ wọ́n bí wọ́n ti máa rán kiri jẹ́ máa rán wọ́n ti fi kí wọ́n fi kí bí síkìlà bí síkìlà wọ́n fi ṣe wọ́n ti fi kí wọn ọ̀ràn agbó mọ́ ara ọ̀ ẹni tí kí làwọn kàwé bìbì hàn wọ́n ti hàn ẹ̀yìn rẹ̀ ẹ̀yìn rẹ̀ máa wọ̀ tó kúkẹ́ ìdáyẹ̀ ń gorí mọ̀lì ìdáyẹ̀ ń gorí mọ̀lì ó di wa àmọ́ sí ìmọ̀ ìkọ̀kọ̀ wa gbọ́dọ̀ gbáà kí kúránì sọ ń gbà yóò ṣe àwọn obìnrin tó pàdé ìdájọ́ wọn bọ̀ gbà ìgbàrí àbádà ni wọn wọnú ara wọn káà kò rí dá o ìgbà tó ń wọnú ìgbà ẹgbẹ̀rẹ́gbẹ̀ àwọn olùkọ́ àwọn kọ̀ọ̀lẹ́ kódà ó ṣe ní gbọ́dọ̀ tó tábù ló bá dídọ̀ fi bìtì ṣe kù ní ẹ̀sìn àti ọ̀rọ̀ ọ̀gá gbọ́ ni ẹ̀sìn ìjọ ọmọ ẹ̀bẹ̀ ọ́ àti ìjọ ọmọ jáde ọ̀gá gbọ́ ni inú rẹ̀ ẹ̀kọ́ jáde ní fọ́ọ̀tì sábẹ́ ìgbàlẹ̀ ìjọba náà lọ síbẹ̀ a rí pé ah Yorùbá bẹ́ẹ̀ ni yóò oye Yorùbá lẹ́jà ni wọ́n ti pàdé ni kálẹ̀ wo kálẹ̀ bomi kábomi lẹ́jà kálẹ̀ bomi ìgbàlẹ́ nù ẹ̀ wọ́n jọ pàdé wọ́n ti wọ́n ní ọ̀rọ̀ àwọn tí kò wá fi sọmọ sọmọ rahman ẹyin ló mọ bàrùbá bàrùbá àbárí àwọn àlọ wọn ni wọn ẹdá tó yá ni wọn ni wọn ara wọn ọdọ àwọn akọ wọn náà gbọrọ rẹ wọn gbọmọ dúkùn ní fiyàrù sọrìbí ẹrí kí ní kókó tó máa wáyé ọ̀rọ̀ tàkùbá wọn kọlọ tó lẹ́yìn tó ti yà kéèlì kò sí àrídájú ọ̀rọ̀ wọn. Bàbá tó ní musulmi ma ní ilmù yẹ kí ìfàwọ̀ makama ní ti ẹni níwà láti tàbí àbútọ́ ìlọ́ra rẹ̀ wọ̀ wọ́n ní ilmù yẹ kí nígbà náà ni pé ilé ìsù àwọn oníjọ́kọ̀ àwọn yìí gbogbo ní wọ́n ń ṣe wọ̀nyẹn ilé ìsù ọ̀la yẹ kí kò sáà dájú bẹ̀ ìfowó ní alámàrí wọn ṣé èrò pé náà ń ga wọ̀ علم اليقين علم اليقين حق اليقين بل علم اليقين dájú ìmọ̀ ní ìdá àjọ pa ọjọ́ alójúgbólókò dájú ìmọ̀lẹ́jà fi ìbẹ̀rẹ̀ pàdé ọjọ́ alójúgbò علم اليقين ìbẹ̀rẹ̀ sílẹ̀ kàtàkì ah lẹ́jà nínú ìtọ́ ìbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ẹni kàtàkì ojú rí mi حق اليقين kàtàkì ààbò mi ìbẹ̀rẹ̀ lẹ́jà ààbò mi ìbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ara wọn lóòótọ́ láti sọ ọkọlù ara wọn lóòótọ́ ṣé wà ní òfin àìkú rẹ̀ ah wọ́n ti ṣẹlẹ̀ ní mẹ́kàl ìlú wa sọ fún ọkọ̀ àgbọ̀ ìlú wa sọ fún ọkọ̀ alájùlọ wa sọ fún ọkọ̀ wọ́n ti ṣẹlẹ̀ ní mẹ́kàl olúwájú ló ti bá fún ní àkọ́kọ́ àyẹ̀wò ti máa dáná bẹ́ẹ̀ wọ́n ti tuntun fún àwọn àpò lórí èyí ti wá rí gbogbo ẹni wọn kò ní àìní ẹ̀kẹ́ ó ti rí báyìí wọ́n wá tètè wá a àfẹ́lórò ní bá sọ o wọ́n wá sí ó ti rí dédé ọ̀kan nù orí ẹyin ẹlẹ́bìrì nù ẹlẹ́bìrì nù báyìí ẹ̀yà kan tó wà pé tó lè jìdá àrùn kan tó kù ní kòkòrò ẹ̀gbọ́n yọ yọ ọlọ́wọ́ wa kó kílà ló wà kílà ń wí lọ kílà ń wọ́pàá.

ما أثبت الله من الأسماء وصفات بسماء وصفات على العلمية وروق وتواري قد يهي ويثبت إذا ويثبت إذا في قلبه إلا أحد أعلم من الله بالله ويثبت الله جلال الله ويثبت الله جلال بعد نصر الله الله أكبر ولا عزك خبرا من أمر الله ولا أصاب بيانا من بيان الله يسيره يكتبه جرو يلوبا ولا عصوا بيا بسلا هيك تقول يجو بدان الله ما قال الله تعالى يريدون يريد الله يبين لكم دونوا بسلا يفين يبين الله لكم أن تجل يقول الله تعالى يفين جبا سمامين وانزلنا عليك الكتاب جبا لكل شيء ولا تعرف شكرا قلتون بسلا يجبون كفوين ومن أجل من الله كيلا لا يرى لفين جبا لكم ومن أحدك من الله حديثا كان الرؤية في الدولوب الله سبحانه وتعالى فهذه الآيات غيرها أو آية يتوامين تدل على أن الله يبين لخلقه ذات البيان الطريق الذي يوصلهم إليه ولو بعث الله يفوى قويتها ذات البيان على الطريق الذي يوصلوهم إليه كلهم من وأعظم ما يعتاد الخلق إلى بيانه اجعلك من الله تعالى وأسمائه وصفاته ومن بلا يري يتعلق بالقدوس بالقرابة سبحانه وتعالى وأسمائه الله أتمنى قرابة صفاته أتمنى حتى يعبدون الله على بصيرة ثم أسماء بدوري بسجد شكرا لك من العبادة من لم يعلم صفاته torí gbogbo ẹni tó ń sísọ ọba máa sísá rẹ̀ àwọn mẹ́lẹ́lẹ́ ìfẹ́lá òsì fà mí ṣe sísá amúrúnlá iye hakaka abada alamari kí o sì sí láíláí ni sọlá bóde à ń tá alamu min sifaati maabod jẹ́ ní kọ́ nípa àwọn sísá ẹni tó dìde fún bẹ́ẹ̀ jẹ́ alóka tẹ̀sọ̀lá já ilé yìí ọ̀sán àbójú tó bá kan tí ó mọ̀ máa gbọ́ máa sáájú gbogbo gbà ó sì máa dúró gbogbo pẹ̀lú lòdò ولا يتجاوز الإنسان عده في تكييف أو تمثيل لا تكييف ما تينو على رأي سلوك دي وبسيط الرجل ما تينو على رأي إذا التكييف ولا مبدو الله سري الله سري ولا تمثيل أو تمثيل ما في لون كلمة لأنه إذا كان عاجزا في تصور المصدور ثم فوق ثم بعد حق قول لا تي أوراق ولا تي جنبين شوف الأرميجكم من باب أولى التسجد عن يكون عاددا أن يصوروا أكيد أكاد ما وصف الله به نفسه شو قبع كله أكيد يرى عليه ويقعون يرى عليه يقفون عليه مجري فلا يرى عليه يقفون عليه nígbà lẹ́nu pé ìrọ̀lọ́ wà nígbà pé ìrọ̀wà pé ìdíjà fi ń sọ̀rọ̀ ìdíjà fi ń gbọ́ ìmúlọ́wà ló wà lára wa ní ìmíye bọ́lọ́wà tó bá lèyàn kú kalẹ̀ nídìí tó bá lè bíi abẹ́rẹ́ òkú yẹn a ní pápá mọ̀láìkà gún lọ́bẹ̀ wọ́n ti pa ẹ̀mí rẹ̀ yọ àbí ní àdìgbẹ́ni kí ẹ bẹ̀rẹ̀ bí yẹn wà àlùkà ní rò àrùwò ní ní amúlẹ̀ rẹ̀ má ó ti mi nàlẹ́ èmi ìṣẹ̀lẹ̀ àkọlẹ̀ ìlà èmi yẹn ní mi lára ọwọ́ ẹ̀sẹ̀ mi kí wọ́n bá ti pa ẹ̀mí yẹn ọwọ́ yẹn ọwọ́ yẹn ó di ẹ̀mí ẹ̀mí dára láàrin tọ̀ tàbí ń bọ́ ní ìdára etí mí ẹ̀mí ọdún gbogbo ẹ̀ ìṣẹ̀lọ́ ọ̀bà tí wọ́n rán ọ̀wọ̀ tààrà àti ọlọ́run lẹ́ni mi ní àmì rẹ̀ bí ó wà lókè ojúbọ̀ ní gàmà ó di wa ọtí ọkùnrin tó lù ó ní aláìsí fẹ́ gbọ́ lọ́wọ́ àkùnrin yìí tó lọ gbọ́dí bínú àròdún bẹ́ẹ̀ ọmọ yìí kan bí nípa yẹn ọmọ yìí kò yẹn ọba ti rán bàbá mi sára yẹn tó máa fi gé mi yẹn tó máa fi gé tọ́lù kù nípa akọ́sẹ̀ wọn ọmọ mògì yìí máa fi gé mi bá bí àlà bá bí àlà e wọ́n ṣe bí òṣèlú àmàlù ìṣèlú àmàlù wọ́n ṣe ṣe orí àmàlù àjọ ìṣèlú àmàlù ìṣèlú التقليل في يقولون أن يمنع نفسه من سحال بما بما كيف وقلت لي أنا قرآن قلت له لفع قول الله سري فيما يتعلق بأسماء الله صفاته أتيبا أمور قلوبا أتواريه الله تعالى أعلم أقرأ بأقرأ قولي بي أقرأ قولي بي قلوا ما يعمل أبي أبي wọ́n ti wà ní púpọ̀ lọ́gbọ̀n mùsùlùmí àti christian àti jew historical claim kọ́ sí ẹyin ní ẹni pé ọ̀pọ̀ àwọn ànẹ́bí wọ́n ti gbà mẹ́ ìgbà àti ìgbà àwọn ànẹ́bí márùn tí wọ́n lù wọ́n tó gbé àwọn sábà tó pé inú àwọn ànẹ́bí wọn kú sí ẹ̀yẹn tí kú ní wọ́n sí wọ́n sí. ṣùgbọ́n ó pé ṣé lóòótọ́ ni aláǹkọ àwọn ọkọ̀ dá ànẹ́bí Adam ṣé ẹni tí àyẹ̀lọ dúró sí ni àbí rí. ìtumọ̀ fẹ́ bílá Ibrahim ó kú ní Iraq Iraq ni ìmáàmù bílá Ibrahim wà tó wà lọ fún ọ̀sán bílá Ibrahim wà tó kù sí lójú wá bí Isaac àti Ismail Ismail àti Isaac wọ́n kọ́ àwọn ará Iraq kí ni Ibrahim ní ilẹ̀ rọ́bí ilẹ̀ àbí àbí àbí ìgbìmọ̀ sọ̀rọ̀ ṣe é yá wọ́n wá palestine yẹn ló bá bí ismail ó wá mú ismail kú bẹ́ẹ̀ ó wá mú lọ sí maka bẹ́ẹ̀ ló bá bí isaac ló bá bí ma ló bá bí isaac isaac ló bá bí jacob jacob ló bá ń ní israel ó ló gbà ní israel ó bí wà náà sí ìyá ìdásá ìgbìta omi báwo náà mọ́ gbọ́sàn yẹn ó gbé Ismail àti yẹ́ ẹ̀ lọ síbẹ̀ ó gbé Ismail àti gbáà kò sí ìkàmẹ́rin náà lẹ́yìn oníyẹn kàábà ìjọha ìjìlá kàbẹ́ ẹgbẹ́ ìgbìmọ̀ sí ọmọ máa lọ ní hajjar ọ̀sán tí a fi jù sálẹ̀ sí ní ìkọ̀rọ̀ ọlọ́wọ́ bá dúkú sáré lọ ní bẹ́ẹ̀ ìdájọ́ àwọn máa lọ bẹ̀rẹ̀ ọlọ́wọ́ tẹ̀lú wa lójú wa bó ṣe tó ṣe ṣẹlẹ̀ nìyẹn ó ti lọ síbẹ̀ yìí ó di yíwa náà. àwọn kan máa ń sọ pé igi gigi tẹ anabi Ismail ni omi fẹlẹfẹlẹ ẹ ti jẹ. bẹ́ẹ̀ni àwọn kan máa sàkóso àti lọrùn àná ọlọ́run ní sí hajj wọn ọ̀kan ọ̀kan lébi kápá wa bísí náà ti ìdí síjọ pé ìṣẹ̀lẹ̀ ẹwọ bẹ̀rọ ẹwọ lẹ́lẹ̀ lọ ẹgbẹ̀rí ìdúsùn jípọ̀pù gẹ̀gẹ̀rẹ̀ wọ́n lè sí ìgbẹ̀rí german staff 525 ọmọlẹ́ra zálì ọdí ìgbà tí omi tí omi tí lọ́wọ́ tó ká ìyá ẹ̀kọ́ lọ́mọ ẹ̀rẹ̀ kan sílẹ̀ mẹ́ ìgbà tí omi yẹn ká nígbà tí ó fi wọ́n lẹ̀ yáwé bí lọ sí pé àbẹ́lò ní kò wá lọ nígbà tí yáyẹ̀ orí máa wá kojú sí ọba àbẹ́lò ọlọ́ọ̀bà ìdíkọ̀ọ́lù tó mọ̀ mi bá di ìyàwó mi láti tọ́jú wọn ẹni mójútó wọn mo bá lọ. omi lọ́pọ̀ náà omi tí wọ́n mú ní kan sí ìṣẹ̀ fún wọn. báyẹn wá ń wá omi wọ́n lórí ìṣẹ̀lẹ̀ ìbẹ̀rẹ̀ ní sàkà àti dùbà ẹ̀ wọ́n lórí sàkà yóò wò yóò wò yóò wò kí wọ́n lè rí bíbí ẹyẹ wọ́n lè rí bíbí ẹyẹ wà omi wà ní

ilé palestine ìdúmọ̀ gan ló ń sọ ìṣẹ́lábáwá àwọn àwọn arábá tó wà mẹ́wọ́n kò ní dúró àwọn arábá tó kọ́wà mẹ́wọ́n kò ní ìran dúró ọmọ bá alọ̀ wọ́n sì ti bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì stop stop kí mẹ́lọ̀ tuni bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì stop stop stop stop a rí sọ pé a ah, ọlọ́wà àtúmọ̀ wa àjà ọgbọ́n ìyẹ́rẹ́ ni kò bá dodo ọkùnrin omi ẹdún ni ìdè ìgbìmọ̀ òkúta àwọn ará ajúrùkú táwọn wọn ń sòwò àwọn alábọ́ táwọn wọn ń sòwò táwọn wọn ń lọ wọ́n á rí àwọn ẹyẹ tó ń fò ní eré àjọgbà wọ́n yẹ òsì ìjà yóò dùn sí ìjà yìí àwọn tí fúramọ̀ dáàmà gẹ̀rí tó bẹ̀rẹ̀ ní omi ìkẹ́ ńlá ni bọ́n ti pàbẹ̀ ọ̀nà báwọn yàrí wọn tó ti sẹ́rẹ́ pípa láàrin àwọn lábẹ́ ọ̀nà ìdìde kò bí lè ìlú wọn mọ́ ìdè àwọn tó dúdú ìlú wọn ni gbọ́ ó di ìlérí nìyẹn bí alájí ní sí fúlàní ni wọn àwọn tó sẹ́rẹ́ pípa wọn bí wọn sí wọn gbọ́ wọn fúlàní mọ́ ó di ìgbà ní má ẹ̀dẹ́ yorùbá ní wọ́n bá ó di ìgbà ní wọ́n ló wá á fi ọmọ wọn àwọn ọmọ wọn tó hùm yìí ó di àdúgbò kan tó tó hùm àwọn ará ẹni wọ́n ìyàwó ẹlẹ ó ti wà bó ṣe rí nìyẹn ọmọ máa ń làtàrí náà. alẹ́ mi ló wà yìí. ok. alẹ́ mi ìdúrí olùkọ́ tó kọ́ alẹ́ mi ló wà. ok. ìfẹ́ àwọn olóòwò ni wọ́n kọ́ sí káàdì ìbí ilẹ̀ àdà wọ́n bí ilẹ̀ àdà mọ̀ bí bèbè bèbè. wọ́n á bí ẹyọ kan àwọn kan ní ṣéètù ni àwọn kan ní ṣéètù ni ṣéètù ni àwọn kan ní àìsíkì. Allahu ta'ala náà gbogbo àwọn ẹgbẹ́ ìlànìkì ìṣẹ̀lẹ̀ náà wà ní ẹni gbogbo ló pé àtàrẹ ìjì òun náà wọ́n balẹ̀ táì àbí ìyẹn àdẹ́bí yusuf òkú rẹ̀ gan wọ́n ti sí valentine ni wọ́n ti bẹ́ẹ̀ ni pípa tí wọ́n ti sí ọdún mọ́tọ̀ wá kú àwọn amúta gbogbo àbàwí ìlú wọn ìlú wọn ìlú wọn Naam. Títà máa ń gbọ́ ni pé ẹgbẹ́ kọ́kọ́ ti ti ọlọ́run lànà dìnnòwò. Who is conflict now? Ọlọ́run ọ̀rọ̀ wọn sí. Títà kọ́kọ́ rántí ẹ̀ nàbí ọlọ́run lọ jíjẹ́ lọ́gbà. Títà àfẹ́ nà Nóhàn ilé àkàgbé ẹgbẹ̀rún ní láàrin ànábì ilẹ̀ àdì sánábì ló gbọ́dọ̀ ọ̀rọ̀ abdul abbas ìran tó wá ń bẹ̀ ìran mẹ́wàá ni olúmọ̀lẹ̀ islam kò sẹ́kọ̀ láàrin wọn àpẹẹrẹ láàrin wọn títí ìrìn láàrin wọn tí pàyẹ wà lọ́wọ́ rọ àmọ́ kò sí ẹ̀kọ́ ayé ti ló àwọn èèyàn tó gbé ẹ̀mọ̀ tó lọ́sọ̀ pàdé sọ́dọ̀ tó náà kọ́lọ́ sí ọ̀sọ̀dọ̀ wù sí wọlá wù sí ọ̀kà wọlá wù wọlá yẹ kú fà ọ̀là náà sọ̀rọ̀ àwọn márùn-ún nìyẹn àwọn àfáàní bu wọn kú ní ṣe tán wá fún wọn pé ẹyàwòrán wọn bídà bídà bídà burú sínú ẹyàwòrán wọn fẹ́ lọ bá rántí wọn lọ́yà ara èrè wọn níbi àwọn àjò wọn tó kù síwájú ọ̀tá àwọn arántí ẹyàwòrán wọn yẹn ń wò ó sí ìbọn wọ́n ti ká wọn kà mọ̀ fi rántí wọn ni láàkìrì táwọn náà kéjìké bá ń fọlá àwọn tọrọ bí i àti bọ́ọ̀lù ní ẹ̀nà kéjìké àwọn bá ń bẹ̀rẹ̀ sí ìdè fún oúnjẹ ìgbàdébí ní ìdílé òun ìdílé àkọ́kọ́ rọ́sùn lòun wọn síwájú rẹ̀ bí ìlànà ó ti wà ọlọ́wọ́ wọn síwájú aláwọ̀ tí wọ́n mú wọn mú wọn ó ti wà aláwọ̀ tí a là rẹ̀ dàn. Ní oní lásìkò oní Umaru gba kílẹ̀ ní ẹ̀ máa bú ọtí sílẹ̀ yẹn ni àwọn Júù àwọn kíkẹ́ ànábì wa máa bọ̀ sọ́rọ̀ láyọ̀ ọ̀tá ó ní kínú wọn nígbàgbọ́ nù rẹ̀ òkè ẹ̀dá àwọn jù ẹ̀wọ̀n kò sí àwọn christian ànábì wa máa nìkan àwọn ọ̀gbàgbọ́ so ìwà wọn pé pẹ̀lú historical claim yìí pé ó tún ẹ̀ pé lẹ́yìn lẹ́yìn ìgbà tí lẹ́yìn um, ni

àwọn ọ̀sán tí wọ́n wọ̀ wọ̀ àwọn ẹgbẹ̀rún bíbí ní àkómù ìgbẹ́sì kò lè ní ìgbàsí ìgbà ilẹ̀ ni kò lè ọmọ mi ìgbọ́n ọlẹ́gbẹ̀ẹ́ kan wọ́n bí mi ọmọ mi ìgbẹ̀rẹ̀ wọ́n bí mi ó bí wa fún ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ìgbẹ̀rẹ̀ ó bí yẹ wa kó ṣeré nìyẹn ọlọ́wọ́ wa kó sànù wa ṣeré nìyẹn irú àwọn ìgbàsí nígbàgbà wọn lọ sí ìṣó ni gbogbo àwa ilẹ̀ ọ̀sẹ̀ náà àwọn bẹ̀rẹ̀

ẹ̀ẹ́dẹ́ yorùbá látà yorùbá pọ̀ ooo ìdíjẹ́ yorùbá náà wà o ìdí ògì yorùbá lánú ni ṣáà kí àwọn fúlìṣẹ́ ẹlẹ́yànsẹ̀ rẹ̀ dání o máa tún fún nípa àkọ́ wọ́n ma wọn ọmọ wọn ti di sí ọ̀pá bẹ́ bọ̀ ó ṣe yìí o ọmọ ló ti ti ní ìfẹ́ ìran ló ti ti ṣe ló láì ń bẹ̀ láti tókì tí wọ́n ìdílà ìdílà pé ní ọba bí kọ́ àwọn ọmọ ẹ̀wọ̀n yẹn wọ́n lọ sí hajj ó di wa gbogbo àwọn mùsùlùmí tó fẹ́ wọn gbogbo àwọn ẹ̀ ìjọba ẹ̀bà àgbà yẹn nípa tó ti wá nira àwọn òní kankan ti gbọ́ ní ẹ̀kan in fact tó bá lè pé èdè àwọn abẹ́rẹ́ wálẹ̀ yìí bàbá ọmọ afọ́nù bá wálẹ̀ fún wa ẹ̀ ẹ̀ náà ó fèrè mú wa ọlọ́run tóbi ọlọ́run tóbi mo jáde nínú gbogbo àwọn ìlú bí ọ̀sán ọ̀sán àbúrò bí ẹ̀gbẹ́ rẹ̀ fọ́ àwọn ẹ̀ mújọ wà tàbí ọ̀pọ̀ láwọn ẹ̀fọ́ wa dálẹ̀ a ní èdè ìlú àwọn àmọ̀ kìkì wọn ìlú àwọn àmọ̀ kìkì wọn gbogbo àwọn kan ní Islam àwọn bí nationalism yẹn lọ́gbọ́n wọ́n bẹ̀rẹ̀ ìlú ìjọba àwòrán ọ̀nà ti fi Nàìjíríà mu ó yẹ nationalism yẹn kẹ́ nífẹ̀ẹ́ ìran yín kẹ́ nífẹ̀ẹ́ ọjà mẹ́rẹ̀ tẹ́lẹ̀ ní ọmọdé náà nàìjíríà orílẹ̀-èdè ìdílé ní ṣe bí i amúgbà ti bẹ̀rẹ̀ ní gbogbo àwọn ìlú sáàmì tó wà kó ti já ọ̀nì wọ́n ní àti gbogbo nǹkan àti àfi ran dọ́kì àfi ran tọ́kì a ti bá fẹ́rẹ́ nípa ilẹ̀ àwọn ará bẹ́ẹ̀ nípa kó tó wó àwọn ọlọ́pàá kò bá gbọ́nà tó wó tí wọ́n dé Saudi Arabia twenty years ago fifteen years ago àwọn brics ti dùn sí báyìí kẹrin àwọn tó sì wọ́n ti gbogbo àjọba ẹ̀ gbogbo ara tó làwọn tó gbogbo ní ẹgbà ìfẹ́ yọ àpẹẹrẹ o àwọn ẹ̀ sàn di ṣọ́gbà sí ni ìfẹ́ sí ìlú ìdìbò wọ́n fa gan mi sáà gọ́gẹ́ tó tírí ìfẹ́ fún ọ̀rọ̀ àwọn àtúntì àwọn akálùkù tó lù ó di ìfẹ́ ọ̀rọ̀ fúlẹ̀ tó gbà owó bí àpẹẹrẹ láti kọrí ní ti fàájì àkẹ́ lókọ̀ sí ọ̀dà ground gbọ́gbẹ̀ gbẹ́gbẹ̀ ìgbẹ́ yóò sálọ́nù ní yíra pẹ́lẹ̀ àdẹ́rẹ̀ ajé owó kò ju akẹ́kọ̀ọ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ nìkan wọ́n ń kú ìgbẹ́ lórí ọlọ́run mọ́ sí ìpàdé wa ó ní kí lọ́ọ̀dì ọlọ́run nígbà kan níbi ọ̀nà ọ̀bà òun ti báwọn christian kí a níbi síbi kan ọ̀bà ọ̀dọ̀ àwọn ọ̀bà níbi ìṣẹ̀lẹ̀ náà bọ̀ ṣé ọ̀gbà wọn àtàwọn jíìs náà ọ̀bà bá bí wọn bí ó di wa ó ń bá parents of it the small bible ṣe àkókò ní gbogbo òfin the big document is the god of the power of the union is the god ó wà ní bible wọn ni ṣé mi bá wọn christian sọ̀rọ̀ nù ọ̀kan mi the lord our lord ọ̀rẹ́ ìpínlẹ̀ rẹ̀ is one man i must say ẹgbẹ́ ti kí ìtàlọ́ kan ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ẹ̀rọ tàbí ìjọ ti kí sọ̀rọ̀ ni ẹni tó wá bá ti láàánú jù ní pé kí máa pé jésù tí wọ́n fi dáyẹ̀ kò kristi trinity paul ló fi kristi trinity ìjọ ti lè ṣe tó wà wá mùsùlùmí ẹ̀mí ìjọ ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ẹ̀rọ pé àwọn ṣíà àwọn tọ̀ríkà ogun àwọn abìlá ìbínú sílá jíìmù àwọn tó ti máa lù náà lọ́wọ́ gbogbo kúpa kọ́lọ̀ mẹ́tọ́lá ní kúpa yíwọ́ ọmọ náà gbà fún wọn bó ṣe lọ àdúgbò ọlọ́run lọ́pọ̀ ọlọ́mọ kan wà nù. àwọn tí wọ́n pín sábà jẹ oúnjẹ ìfọ̀ọ̀kà rí ni pé wọ́n dára wá jọ ọlọ́run bá tí wọ́n bá dúpẹ́ tí wọ́n bá túbà lórí rẹ̀ pé ọlá pé tí wọ́n òun ti ti bàyà ni pé ọlá tí wọ́n ń pe àníbi ìta lọ́wọ́ ọlọ́run bá. ẹ bá wá jẹun oúnjẹ àbẹ́yàn gbà èèyàn náà sọ́kọ́ ti ń pé ọmọ ọlọ́run bá tẹ́ ń pé o ọlọ́run bá sì lérí bẹ́ẹ̀ nínú Quran pé báyìí nítorí rẹ̀ ẹni tó bá ti dúnjẹ náà òun náà ti fìfún tí wọ́n ń pé ọlọ́run bá tẹ́ ń pé o àti bébí lórí dẹ́yìn pẹ̀lú ọmọ ọlọ́run bá nítorí rẹ̀ ó dára wájú ọlọ́run bá. àwọn kí pé àwọn ń ṣe ọjọ́ thousand ọjọ́ ẹ ọjọ́ wọn kọ́ ni ìwọ́n tí wọ́n fẹ́ láyé náà wọ́n náà gbọ́dọ̀ fẹ́ lọ́jọ́ ẹ̀ ọjọ́ ní ìjà ọjọ́ yẹn nípa ẹ̀ fún mi ọjọ́ yẹn mò ń gbọ́ ọgbà ọjọ́ tí ń tẹ̀sí ìjọ mi ni. wọ́n gbé àgbọ̀tún àwọn ọ̀sán mẹ́ta àwọn arógí ń bá ẹ̀ka ìṣiṣẹ́ òní o oníkàmọ̀ ṣe o àwọn náà tẹ̀lé ní àmọ́ òun wọ́n mọ̀ pé kò ìṣèjọ́ sí ìjẹ́ ní ẹ̀gbà tí wọ́n yí pípa ìfún ṣe ṣúgbọ́n tako kí ni nígbà yóò fi hàn wá náà ibris àyàbá ibris ẹ̀ ṣùgbọ́n wa wọ́n yẹ sọ pé Quran gbọ́dọ̀ jẹ́ fi ń ṣá rẹ̀ ó ní jẹ́bínú kí ó nù dìsẹ́bà jẹ́bínú ìṣẹ́ àbámọ̀ wọ́n yẹ jẹ́bínú dìsẹ́bà nígbà tó lọ́wọ́ ní kí Mariam kọ́ mi ìbínú kòkò tó gbé nù láwọn lẹ́mìnú tuntun fi jẹ́ lọ́wọ́ nínú wíńtẹ̀ ṣe ìjọ wà ní báyìí náà ní wíńtẹ̀ àwọn bíbí tù ní ṣe rọ́ọ̀nì ó ti wà tó ìwà máa kàn án kéfèé rí òun mọ́ kéfèé rí èmi ọ̀fẹ́ mo ka kíra kan kíra yẹn tó ń fi jẹ́ ìlànà bọ́ọ̀sì ní ọ̀sílé wọ́n àti ìdìbò Malik sáwà lè fi sálọ sí sálọ kò kíní bílá ìgbàyà ni mo ṣe yìí kí n kára òfin mu ní èmi yọ ọlọ́pẹ́ ní o ẹni mo lè fún kíra yìí mo lọ bá àpèjì kíra yìí tó wà yẹn mo kún mo fi kíra kiri mo lè ta àwọn ọmọ mi ti bá ròfin tẹkifì yẹn ẹ ṣọ́ra fún ìmọ̀ yàrá kìyẹn ní kẹfì ẹ ṣọ́ra تعظيم أن التحرك في التكفير ẹsọ́rọ̀ láti máa pìyàn ní ẹgbàyára láti pìyàn kéfì kọ́lẹ̀ máa pìyàn ní kéfì rí fún àrọ̀ àwọn ọmọ yẹn tó ìlú kẹfẹ́ ní wáyé àtẹ́jù ni àwọn ní kẹyọ ti jẹ́ kírísítọ́ì wọ́n ti àìdá àwọn tó wá ní kírísítọ́ àti wọ́n jẹ́ torí ẹgbẹ́ kọ́pì wọn láti olè ó ní wà láti ọkùnrin tó gbé wọn kó kíkó kíkó lọmọ ọlọ́run nígbà ah, tó ń jẹun àwọn yóò ájú ní kẹfẹ́ fún ọ̀pọ̀ àwọn tó wá yẹ tó wọ́n lu ìsìlámù ọ̀pọ̀ aya aya Kùránì tó sàlàyé pé oúnjẹ oúnjẹ wọn ẹ̀kọ́ ni fún yín àti oúnjẹ yín jẹ́ àwọn àfáà kan sàlàyé pé oúnjẹ ojoojúmọ́ ni kìí sí pé oúnjẹ ìjọ kẹ́ni. ìjọba àpapọ̀ ti pé oúnjẹ wọn ló ń bẹ̀ dúpájú dúpájú àti ìfigẹ̀jẹ̀ obìnrin àmọ́ sí náà aya ah, before aya yẹn àwọn aya kan síwájú rẹ̀ wọ́n bá gbọ́n báwọn ọmọdé àti bíbí tó báyìí nínú ọ́fíìsì ọ̀dọ̀ fún ìdàlùfẹ́ náà láàrú bí i àti ọ́fíìsì wọn tí ọ̀kan nu wọn mú aya wáyé pé ìmọ̀ ya àti ìdíkùn tó ní ìhúdà ìmọ̀ ya àti ìnákùn sí mọ̀dọ́rì kò sí ẹ̀ protestant náà tẹ̀sí pé which means àwọn veterans lọ wá har kwasu abin da ke da kuma na fito ne a gaban nan cikin yaka da za ka muku wannan aya kun ka yadda da shi ka yadda aya a muku karanta abun da Allah ke fada daga kunsa yawa akai muna ba bukan karafai da aya mai fara kai in sun kwanabi ajiyar da kowa ne wa kuna da nazo kowa ne kowa ne tawon tsohon bayan tawon tsohon bayan bayan ba ta gbọ́nà àwùjọ wa yóò kà sínú

ọlọ́run lọ pé ilé yìí ó díẹ̀ ló pín àwọn àtẹ́jọ́ lọ ilé ìpín ìkóòdè nígbà tó kẹ́kọ̀ọ́ ìjọba ìpín rẹ̀ wọ́n صلى الله على نبينا الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته